bẹ̀rẹ̀ sí ẹ jẹ́ ká lọ máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba tó pa wá mọ́ títí di ọjọ́ òní ọba tó dẹ̀ mí wá sí ọba tí kò jẹ́ kí ibi kó ṣẹlẹ̀ sí wọ́n mú wa lo ọ̀sẹ̀ tó kọjá yìí ní ayọ̀ àtàláfíà oṣù keje tún ti ń lọ ó kù ọ̀sẹ̀ kan báyìí ẹ jẹ́ ká lọ fi ìmoore hàn fún ọlọ́run àpáta ayérayé ibi ìsádi wa ẹ jẹ́ ká lọ máa wó ìwà ayọ̀ sí olúwa gẹ́gẹ́ bí onísàmù ti sọ ní psalm one hundred ó ní ẹ wó ìwà ayọ̀ sí olúwa ẹ̀yin ilẹ̀ gbogbo ẹ fi ayọ̀ sin olúwa ẹ wá ti ẹ̀yìn ti orin sí iwájú rẹ̀ kí ẹ̀yin kí ó mọ̀ pé olúwa òun ni ọlọ́run òun ni ó dá wa tirẹ̀ ni àwa àwa ni ènìyàn rẹ̀ àti àgùntàn pápá rẹ̀ ẹ lọ sí ẹnu ọ̀nà rẹ̀ ti ẹ̀yìn ti ọpẹ́ àti sí àgbàlá rẹ̀ ti ẹ̀yìn ti ìyìn ẹ máa dúpẹ́ fún un kí ẹ sì máa fi ìbùkún fún orúkọ rẹ̀ nítorí tí olúwa pọ̀ ní oore àánú rẹ̀ kò ní pẹ̀kun àti òtítọ́ rẹ̀ láti randéran ẹ jẹ́ ká lọ máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ìgbàlà wa torí pé àánú rẹ̀ kò ní pẹ̀kun lórí ayé wa fún àánú tá à ń rí gbà ní gbogbo ìgbà fún ojú rere ọba tó dá wa sí tó pa wá mọ́ tilétilé tẹbí tará ọba tó dá ẹ̀mí wa sí ọba tó pa ìjọ ọlọ́run mọ́ tí ò jẹ́ á rí ìdààmú tàbí wàhálà lórí ẹnikẹ́ni fún àánú ìrìn àjò tó ń fún àwọn èèyàn gbogbo ẹ jẹ́ ká dúpẹ́ pàápàá lórí ohun àjọyọ̀ ọdún ọjọ́ ìbí bàbá wa tá a ti kọjá lọ́sẹ̀ tó kọjá gbogbo àwọn arìnrìn àjò lọ́wọ́ fún wọn ní àánú ìrìn àjò ẹ jẹ́ ká dúpẹ́ lórí àwọn youth wa náà tó ń ṣe program lọ́wọ́ láti fi gbogbo tí wọ́n ti wá olúwa fún wọn láàánú rìn àjò ẹ jẹ́ ká dúpẹ́ pé ọlọ́run gba ìṣàkóso ohun gbogbo sí ìkáwọ́ rẹ̀ ẹ jẹ́ ká lọ máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún ìjọba rẹ̀ láàrin wa ẹ jẹ́ ká lọ máa dúpẹ́ lọ́wọ́ rẹ̀ fún ìjọba rẹ̀ nínú ayé wa nínú ẹbí wa ọba tí ò já gbọ́rọ̀ òkèrè banújẹ́ ọba tí ò jẹ́ ká máa fi fi ọwọ́ ọwọ́ mú wa léjìká lówùúrọ̀ yìí ọba tí ò jẹ́ ká máa rógun rọ́jú jẹ rọ́jú mu wọ́n yẹ kó máa sọ fún ọ pé jẹ díẹ̀ ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ ẹ̀ ẹ jẹ́ ká fi ìmoore wa hàn ẹ jẹ́ ká kiri pé ó ṣe fún ìpamọ́ rẹ̀ àti ìdásí ẹ̀mí wa oúnjẹ tá à ń jẹ kò jẹ́ kó gbòdì ẹ jẹ́ ká yìn ín lógo ọba tí ò járógun accident ó kéré ó pọ̀ ni ẹ jẹ́ ká yìn ẹ jẹ́ ká yìn lórí àwọn ọmọ wa bí wọ́n ti lọ bí wọ́n ti ń bọ̀ ọba tó ń pa wọ́n mọ́ nínú ọlọ́dẹ tí wọ́n wà yìí kò jẹ́ ká rógun dìgbàdìgbà lórí wọn ẹ jẹ́ ká dúpẹ́ lórí àwọn arúgbó wa náà pàápàá òtún wẹ́dà yìí kò sọ́wọ́ òdì sí wọn ẹ jẹ́ ká dúpẹ́ lórí ara wa náà jẹ́ ká dúpẹ́ lórí àwọn ọkọ wa ká dúpẹ́ lórí àwọn aya wa ẹ jẹ́ ká dúpẹ́ lórí agbo ìjọ Ọlọ́run lápapọ̀ ẹ jẹ́ ká dúpẹ́ pé ogun tí kò níṣẹ́ Ọlọ́run jẹ́ kó yá wájú wa ẹ jẹ́ ká dúpẹ́ lórí àwọn bàbá wa pé Ọlọ́run bá wọn ṣiṣẹ́ pọ̀ ẹ jẹ́ ká dúpẹ́ fún okun àtẹ́gbà tọ́lọ́run ló tún fi wọn nígbà tí wọ́n ti bẹ̀rẹ̀ àkàsọ̀ míì pé kí ká máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run lórí ayé wọn ẹ ká máa gbé Olúwa ga ẹ ká yìn ín ká fi ìmoore wa hàn pé yóò tún mú a oṣù yìí yóò mú a ìparí ẹ̀ láyàtọ̀ láàfíà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 ẹ káwọ fún lẹ́mítà tí mójú ògo Ọlọ́run bínú níta ti fi epo sí aṣọ aláìpẹ́ kó dáríjì wá kó fàánú gbà wá lówùúrọ̀ yìí kóró ti ikú tó kú kóró ti ìyà tó jẹ lórí igi àgbélébù pé kó dáríjì wá àdúrà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Ọlọ́run tó pọ̀ nípa àtàgbára bèbè pé wá dárí gbogbo àṣedédé wa jìn wá ẹ̀ṣẹ̀ lérò ní ìṣe ní baba ní ìkọ̀kọ̀ Olúwa dáríjì wá Olúwa dáríjì wá Olúwa dáríjì wá Olúwa dáríjì wá Olúwa dáríjì wá gbogbo ibi tí a ti ṣẹ̀ sí ọ nínú èrò wa nínú ìṣesí wa nínú ìwà wúwo wa ni nínú ọ̀rọ̀ wa ni Olúwa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 pé kí olúwa kó wà pẹ̀lú wọn kọ́ má ṣe rí ìdíwọ́ àti ìdènà gbogbo àwọn tó ní lọ́kàn láti wá kó lóa kó mú ìdíwọ́ àti ìdènà kúrò lójú ọ̀nà ẹnì kọ̀ọ̀kan wọn kó lóa kó tọ́ sí sẹ́wọ̀n kó mú wọn débi láti àlàáfíà ẹ jẹ́ ká fi ìsìn òwúrọ̀ yìí lé olúwa lọ́wọ́ pé kí olúwa kó gba ìṣàkóso pé kí olúwa kó jọba nínú ìsìn ti òwúrọ̀ yìí kó rìn láàrin iwájú tàtẹ̀yìn wá lọ gbogbo ohun tí a ò ṣe kó lóa kó bá wa ṣe nínú ọ̀rọ̀ ọlọ́run nínú orin kó lóa kó bá wa pàdé gbogbo ibi tí a ti ń bọ ọlọ́run sọ̀rọ̀ ní kẹ́lẹ́kẹ́lẹ́ ọkàn wa pé lówùúrọ̀ yìí kó lóa kó bá wa pàdé ní ọ̀nà àrà ìyanu kan jésù àfihàn wa lọ́wọ́ lówùúrọ̀ yìí àti dé síwájú rẹ olúwa gba ìṣàkóso olúwa jọba gbogbo àwọn tó kúta láì olúwa wá gbé wọn wọ̀ olúwa mí sí wa olúwa wá tinú àwọn ọ̀rọ̀ rẹ nu àwọn olùyàn tí olúwa tinú wọn dénú wa lóòrọ̀ olúwa jẹ́ kárí tiwa ṣe má jẹ́ àwa bákan náà mọ́ olúwa gba ìṣàkóso gbogbo sí ìkáwọ́ rẹ olúwa kò jẹ́rìí ara rẹ ẹ ká fi gbogbo programu tá a ní tó kù ní ìtókọ́dún ìkóparí lé ọlọ́run lọ́wọ́ pípẹ́ kó gba ìṣàkóso Africa Mandate Launch kọ́lọ́run kó jọba ẹ̀mí tó ń ṣe fún iṣẹ́ olúwa pé gbé wa àwọn ènìyàn rẹ̀ pé olúwa kó gba ìṣàkóso gbogbo nǹkan tó kù pẹpẹ yìí ni àti every other programs tá a máa ṣe pé kí olúwa kó rìn láàrin wa kó jọba kó mú ìdíwọ́ àti ìdènà kúrò nínú gbogbo tí a ó ṣe bákan náà ká fi gba àwọn arìnrìn àjò lé ọlọ́run lọ kó fún wọn láàánú ìrìn àjò nínú ọ̀sẹ̀ yìí kó ló àkó darapọ̀ mọ́ wa ìrìn àjò tó kúrò àtẹ́lẹ̀ tó kún ta orin náà sì kó ló àkó bá wa rìn ká má ṣe gba kọ́ọ̀lù ìbànújẹ́ lórí ẹnikẹ́ni ká má ṣe pè bàbá wa lórí ní ìpè ìbànújẹ́ káwọn kọ́ máa wọ́n ṣe pè wá ní ìpè ìbànújẹ́ gbogbo ìrìn àjò wa nítorí kó sùn ìkó parí kó ló àkó darapọ̀ mọ́ wa ká má ṣe rí ibi ká má ṣe rí ìdààmú ẹ jẹ́ ká lọ máa dúpẹ́ ẹ jẹ́ fún olúwa pé ó ti gbọ́ ẹgbẹ́ àti ẹ̀bẹ̀ wa ní òwúrọ̀ yìí ẹ jẹ́ ká lọ dúpẹ́ pé a ò rí tiwa ṣe lówùúrọ̀ yìí ẹ jẹ́ ká lọ dúpẹ́ pé a kúkú la yóò jọba láàrin wa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 ní orúkọ jésù kristi olúwa gbé ọgá aṣọlọba lẹ́ẹ̀kan sí torí pé ìwọ ni olúwa olúwa gba ọpẹ́ wa olúwa gba ẹ̀yìn wa gbogbo ohun tó lù mẹsẹ nínú ayé wa tí òkò fi ní gbẹgbẹ àti ìbànú òwúrọ̀ rí olúwa wa dárí jìn wa àtúntìdé olúwa wa gba ìṣàkóso láti bẹ̀rẹ̀ títí òpin ìpàdé yìí olúwa gba ìṣàkóso olúwa jọba níparí ohun gbogbo aáyàn a ó gbé ọgá o ṣe torí pé o ti gbọ́ ògo ni fún orúkọ rẹ nítorí tí a gbàdúrà ní orúkọ jésù kristi olúwa tó gbàlá wa. Es que aleluya. Es que aleluya. marvelous. marvelous for me. Hallelujah. What a marvelous What a marvelous marvelous for me. What a marvelous What a marvelous. He keeps doing marvelous things for me. me. nítorí kọrin redemption now sixteen Tayo, tayo. làwa yóò máa júbà rẹ pẹ̀lú ọkàn ọpẹ́ làwa yóò yìn hàn ìhó orin ayọ̀ wa yóò gòkè lọ sọ́dọ̀ Ọlọ́run olùbùkún jùlọ. thank you olùdáǹdè olùràpadà olùrànlọ́wọ́ aláfẹ̀yìntì òkè ńlá tí ò lè ṣídìí arúgbó ọjọ́ láíláí àdàgbà má pàròyè ẹni mímọ́ Ísírẹ́lì ọba tá a kì tá ò lè kì tán ọba tá a pè ló ń jẹ́nilé tó ń jẹ́ lájò àárín àlá àlátá alátá ò lè rọ́ jẹ́ ká ju ọwọ́ sókè kí á bẹ̀rẹ̀ sí níyìn tí a òkú tó sọ wá di alààyè nígbà tá a ṣubú sínú ẹ̀ṣẹ̀ tó gbé wa dìde yìí lógo ní òwúrọ̀ yìí nítorí pé o wà láyé. Ah, I ah! sókè hallelujah jẹ́ kí a jókòó adúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba tí ó ṣọ́ èmi àti ẹ̀yin ọmọ kí ojú wa kó rí ọjọ́ ìsinmi ti ẹ̀kẹrin nínú oṣù keje ògo ni fún orúkọ olúwa ìjọba bá rí àwa tí àbáwá jọ́sìn fún gbà àkọ́kọ́ ní iléeṣẹ́ ìránṣẹ́ Yorùbá Christian Fellowship ẹ jẹ́ ká ìdè dúró ká lè kí wa mo rí ọ̀pọ̀lọpọ̀ ojú tuntun pàápàá àwọn ẹbí láti ìjọ àpọ́sẹ́lì náà ká lè o a sì gbogbo àwa ọmọ ìjọ ní ní jẹ́ dúró ká lè a sì ní All members of the Apostolic Church who are in the service this morning, could you please stand up so we could greet you? I can see all my brother and sister. You are not here yesterday, last week. thank you very much ẹ̀yẹ́ ká fani bẹ́ta kí àwọn ọmọ ìjọ àpọ́sẹ́lì tó wà ní ìsìnkú ìròyìn hallelujah o hallelujah hallelujah ẹ ṣe ẹ̀kú àbọ̀ ó sì kọ àbáwá tí a ó kì nígbà tí àwọn ẹnu àwọn àgbà ní obì ti ń gbó àwọn àbáwá ni wọ́n fi àwọn àbáwá hallelujah. ìwé ọpẹ́ ìwà láti ẹbí bàbá wa kristi àti dákóní obìnrin henry ọ̀dẹ́nẹ̀yẹ màá kà ní èdè òyìnbó kó bàa lè yá. On behalf of the entire Odeneye family, we thank God Almighty for the successful celebration and Thanksgiving service to mark the 70th birthday of our father and grandfather, Pastor Henry Abayomi Odeneye. We express our appreciation for your love, prayer, presence, presence, and support to the program a use to make the program a use success. We, we especially single out the following group and their leaders for your immeasurable contribution to the success of the program. Pastors, evangelists, ministers of Harvest Fund Ministry and Yoruba Christian Fellowship. Leaders are members of the Bora Group. Leaders and members of Yoruba Women Fellowship. Leaders are members of Yoruba Christian Fellowship Men Fellowship. That Guduro and Yoruba Christian Fellowship online members, leaders and members of the choir, leaders and members of Afijobari, leaders and members of Usher Department, leaders and members of Sanctuary Keepers, leaders and members of the security, leaders and members of lay readers, leaders and members of the protocol department, leaders and members of the media, leaders and members of Africa Mandate, leaders and members of the youth and children department, leaders and members of Hour of Hope, Leaders are members of Adura Owuro. Leaders are members of Adura Ashale, individual families. God bless you all. Àjọṣewà ò ní bàjẹ́ ò ní orúkọ Jésù. From yours, Pastor and Deaconess Henry Odeneye. Ó wí pé ẹ ṣe púpọ̀ o. À ń fi ìpè ránṣẹ́ àsìn apá tí ti iléeṣẹ́ ìrànṣẹ́ tí à ń pè ní African Mandate a ó ṣe ìkówójọ fún àwọn iṣẹ́ ìrànṣẹ́ tí ẹ̀ka yìí ń ṣe pàápàá lọ sí orílẹ̀-èdè Áfíríkà ìkówójọ yóò wáyé ní ọjọ́ sátidé ọjọ́ kejì oṣù kẹsàn-án ìyọdún tí a wà yìí ní déédé agogo mẹ́rin ìrọ̀lẹ́ àti fífilọ̀ yìí lọ fún wa tẹ́lẹ̀ àrán wa létí ni ìwé tí a fi ń pè ní invitation ti jáde ká tó parí ìsìn ti òwúrọ̀ yìí wọ́n á fi lé wa lọ́wọ́ ìjọ̀wọ́ yẹ ká gbà bá ti ń gbà ká gba tiwa ká gba ti ọ̀rẹ́ ká gba ti ẹbí ká gba ti ará ká jọ polongo ìrìnrìn olúwa ká kó o jọ fún iṣẹ́ ìránṣẹ́ ti ẹ̀ka yìí kí olúwa kó ràn wá lọ́bẹ̀ àti ń ṣe èyí. a fi tọ̀wọ̀tọ̀wọ̀ pè wá sí um, mo wá yorùbá tí màá lónìí o couples hang out ìjáde ti lọ́kọ ọkọ àtẹ̀yà nìkan ni ìjáde yìí tọ́ sí a fi tìbí pé pò wá sí couples hangout tí yóò wáyé ní ọjọ́ sátidé ọ̀sẹ̀ tí a wà yìí saturday twenty ninth of this month yóò bẹ̀rẹ̀ ní aago méjìlá ní house on the world ní one three nine five zero sheila road eastern texas seven seven zero eight two gbogbo alamọ house on the world lórí highway six láti kọjá bridge west park yẹn lọ́wọ́ right by lamar yà sí wọ́n fi tẹ́ gbogbo àwa tí a ti ní aya sílé àti àwa aya tí a ti lọ́kọ sílé oh sorry ẹ má bínú wọ́n wí pé ìpè náà wà fún àwọn tí wọ́n ti lọ́kọ pàápàá tí wọ́n ti láya olúwa ṣe àtẹni tí ó ti lọ́kọ àtẹni tí ó ti lọ́kọ àtẹni tí ó ti láya àtẹni tí ó ti láya gbogbo ọkọ wá tá wọ́n wí pé single out pé ká wá sí ìpàdé yìí àwa tí a wà nípàdé ti àwọn ìpàgọ́ ti ìpàgọ́ ti àwọn àpọ́sítélì ní àná a ti gbọ́ díẹ̀ nínú ohun tí a gbọ́ ní sátidé ká wá lọ gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀ gbogbo àwa ẹbí àpọ́sítélì tàwa fún tàwa sí Houston bí ó bá bá lórí ọ̀fẹ́ a lè dúró ká kú lọ̀sẹ̀ kan ní Houston sí o ká lọ gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ <laughs> èyí tá a gbọ́ lánàá hallelujah. a fi ìpè yìí lọ a sì rán wa létí gbogbo ara ti fojú sọ́nà fún pẹpẹ ẹ̀yìn tí a máa ń ṣe ní ọdọọdún ìpàdé ọjọ́ mẹ́ta tí a ti ń rúbọ ọpẹ́ sí ọlọ́run tí a ti fi gbogbo ohùn wa àti òní wa rúbọ sí ọlọ́run ti ọdún yìí pàápàá a fẹ́ kí ọlọ́run ti pé kí a gbé ohùn wa sókè kí a fi yin òun ní ọdún yìí fún ọjọ́ mẹ́ta yóò wáyé ní ọjọ́ kẹrin oṣù kẹjọ títí di ọjọ́ kẹfà oṣù kẹjọ ìyẹn ni pé August four Friday August five Saturday August six Sunday àwọn pàdé bá wáyé ní ìrọ̀lẹ́ bí a ti máa ń ṣe ẹ jẹ́ kí a túyáyá ká túyà ká pe ẹbí àti ará kájọ wá gbé ẹbọ ọpẹ́ sí Ọlọ́run pẹ́pẹ́ yìí twenty twenty three yóò wáyé ní August four through August six kí olùwàkúndàrà pọ̀ wá nù pàdé náà ìpàgọ́ tí àwọn ọmọ àti ẹgbẹ́ ọ̀dọ́ ti jọ àpọ́sẹ́lì náà ní ẹ̀ka ti um, àríwá ti Amẹ́ríkà ó ti bẹ̀rẹ̀ láti ìjẹta ó ń tẹ̀síwájú lẹ́ni the 2023 the Apostolic Church of North America Lorna USA Youth Conference continues and comes to an end today today is the grand finale àwọn ọ̀dọ́ ti ìjọ àpọ́sẹ́lì káàkiri ní amẹ́ríkà wọ́n ti bẹ̀rẹ̀ pàgọ́ wọn ní ibi tí a wà yìí láti ọjọ́ Jímọ̀ níjẹta àti àná wọ́n ṣe àṣekágbá rẹ̀ lẹ́yìn torí bẹ́ẹ̀ ṣe ń wo àwọn ẹbí ìjọ àpọ́sítélì láti gbogbo orílẹ̀-èdè láti gbogbo state tí wọ́n ti wá sí Houston kí a tó parí ìsìn àárẹ̀ tí wọ́n máa wọlé wa àti bàbá wa tí wọ́n wà ní aṣọ funfun fúláàgì youth àpọ́sítélì lẹ̀ wó yẹn ti rí aṣọ funfun èmi kọ́ ni màá fi wọ́n hàn àwọn abala fi wọ́n hàn ṣùgbọ́n tó bẹ́ẹ̀ ṣe rí wọn ní ìsìn ní òwúrọ̀ yìí ó ń tẹ̀síwájú ìpàdé náà tẹ̀síwájú kí á parí ìsìntì yìí tí à ń ṣe yìí ni wọ́n bẹ̀rẹ̀ ìsìntì àpọ́sẹ́lì à ń rọ̀ wá ẹ ká dẹ̀sẹ̀ dúró ká darapọ̀ mọ́ kí á jọ jọ́sìn sí olúwa yóò ràn wá lọ́wọ́. bí a ti fi ara wọn létí pé gbogbo àwọn ìsìn tá à ń ṣe tọjọ́ ìsinmi àtàrẹ́ ọ̀sẹ̀ ẹ jẹ́ kí a máa fi ránṣẹ́ ẹ ká máa comment ẹ ká máa ra ìràwọ̀ like it share it buy star hallelujah gbogbo àwọn pàdé táàṣì lọ́sọ̀ọ̀sẹ̀ ló ń tẹ̀sánjú ní ọ̀sẹ̀ yìí àákó tó láti palẹ̀ ọ̀rẹ́ wa mọ́ bá rí àwa tí àti ìgbà àpòwé tí a fi mú ọ̀rẹ́ wa síwájú olúwa ẹ jẹ́ ká ṣẹ́wọ́ sí àwọn aṣọ́nà wọn ò fi ránṣẹ́ sí wa àwa tí a sì ń darapọ̀ mọ́ lórí móhùnmáwòrán gbogbo àwọn ọ̀nà tí a fi ń fi ọ̀rẹ́ wa ránṣẹ́ ló ń tẹ̀síwájú a lè lo cash app a lè lo zen a lè kọ check ká fi sọwọ́ sí iléeṣẹ́ ìrànṣẹ́ gbogbo ìdáwà fi lò náà ni yóò tẹ̀ iléeṣẹ́ ìrànṣẹ́ lọ́wọ́ tí àwọn ìbùkún tó ń tẹ̀lé yóò sì máa jẹ́ tiwa ẹ jẹ́ kí ẹ jẹ́ kí a máa ran ọ̀rẹ́ wa níṣẹ́ bàbá wa àti ọlọ́run wa yìn ọ́ fún ètò ìṣe ní òwúrọ̀ yìí gba ọpẹ́ kó gba àyìn wa gba àyìn kó gba ọpẹ́ ohun tí a fẹ́ fi fún ọ láti nà sókè yìí ọ̀pọ̀lọpọ̀ kún ló wá fi ránṣẹ́ wá fi rọ́pò fún wa ká má sì di aláìní ní orúkọ Jésù Kristi olúwa wa nígbà tí àwọn akọ̀rọ̀pá ń fún wa lórí a máa mú ìdámẹ́wàá àti ìrẹ̀wá wa. ẹ kí hallelujah a máa fi ijó àti ayọ̀ mú ọrẹ wa síwájú olúwa ní òwúrọ̀ yìí mo rọ̀ wá ẹ jẹ́ Thank you. Ayé ló àkókò dẹ́kọ̀. Oh. ¡Gracias! iṣẹ́ ní kẹ́ni má jẹ́ ó bàjẹ́ òwe ní kẹ́ni má jẹ́ ó dàrú ìbùkún láti ra ọ̀rẹ́ wọn gúúsù àtẹ̀wá nọ́ọ̀sì tá a bẹ̀rẹ̀ yìí fún gbogbo àǹtí ẹ̀mí fẹ́ tó ṣe dáadáa fún àti gbogbo alápapọ̀ olúwa dàálù wa ògo ní forúkọ ẹ̀mọ́ rẹ̀ fún ìtẹ̀síwájú iṣẹ́ ìránṣẹ́ rẹ̀ ní àti gbogbo àgbáyé à ń dáwọ́lé ọ̀rẹ́ àti níyà símọ́ ní orúkọ ti bàbá àti ní ti ọmọ àti ní ti ẹ̀mí mọ́ ẹ̀kẹ́ aleluya ìjẹ́ kí a jókòó a dúpẹ́ fún ètò ń láàrin wa àfi lọ fún wa ní ìjẹ́jọ́ pé àwọn ẹgbẹ́ ọ̀dọ́ àti ẹgbẹ́ ajẹ́rìí ti ìjọ apọ́sílẹ̀ ní àríwá ìlà oòrùn amẹ́ríkà yìí ní ìpàgọ́ pàtàkì convention wọn níhìn yìí wọ́n ti bẹ̀rẹ̀ láti jẹ́ta gbogbo ata ń wo lórí ìlà mo mọ̀ pé àti rí ọ̀pọ̀lọpọ̀ ìbùkún gbà ògo ni forúkọ olúwa ní òwúrọ̀ yìí wọ́n wà láàrin wa ní dédé aago mẹ́sàn-án àbọ̀ a ó parí ìsìn yìí ṣùgbọ́n a fẹ́ fi hàn ẹni tí ń ṣe aṣíwájú ẹni tó ló wà fi fún wa ní àkókò yìí láti jẹ́ aṣíwájú àwọn ọ̀dọ́ ní orílẹ̀-èdè amẹ́ríkà yìí níjọ àpọ́sílẹ̀ náà the youth leader of the Apostolic Church of North America, Lona, USA. Òun náà ni arákùnrin mi, olórúkọ mi ni wọ́n. Eke hallelujah. Àwọn náà ni Associate Pastor Timothy Ayégúsì láti Cleveland, Ohio. Àbútọ̀wọ̀tọ̀rọ̀ ọgbọ́n lè dúró. Àwọn ọmọ ọ̀sìn bí ń jẹ́ jọ lóòótọ́ wọn fi àwọn àlejò bàbá ní pé kan dúró nítorí pé aláti kí wọn ní pàtàkì ni àwọn olúwa gbé ẹgbẹ́ ọ̀dọ́ lé lọ́wọ́ láti máa darí wọn ní orílẹ̀-èdè amẹ́ríkà ní àkókò yìí àsìgbàdà pé olúwa yóò ràn wọ́n lọ́wọ́ iṣẹ́ náà olúwa yóò mú rọrùn fún wọn àwọn fẹ̀lú yà mẹ́ta kí wọn káàbọ̀ sáàrin wa o hallelujah hallelujah hallelujah ẹ̀yin jésù lógo. ẹ̀kẹ́. hallelujah. Ẹ ké hallelujah. Ẹyin Jésù lógo. Mo kí ẹ̀yin bàbá wa. Mo kí ẹ̀yin màmá wa. Ẹyẹ ìfapá kan fò. Olùrànlọ́wọ́ wọn nìyí mímọ́. Kò tí ì dé. Welfare director wà nìyẹn. <laughs> Praise the Lord that is where bọ́lọ̀ ń ṣe so wá pọ̀ nìyẹn ẹ lè mọ ọkọ yàtọ̀ sí ìyàwó láàrin wa torí à ń ṣiṣẹ́ pọ̀ ni ọlọ́run so wá pọ̀ tó jẹ́ pé ẹlòmíì á pàdé wa ní à ṣé àbúrò ẹ lélẹ̀ ìyàwó mi dẹ̀ ni ẹlòmíì á ní à àdúpẹ́ lọ́wọ́ ọlọ́run ẹ bá mi ké ògo bí ìyá ìyá mi ṣe máa ń ké tísìn bá ń lọ lọ́wọ́ báyìí ìyá ìyá mi á ní.

bíbí àṣàyàn ọ̀rọ̀ ọlọ́run tí a yàn fún ìsìn ti òwúrọ̀ òní òun láre nínú ìwé Dìtàrónómì orí kejìdínlọ́gbọ̀n láti ẹsẹ̀ kínní títí dé ẹsẹ̀ kẹrìnlá ìwé Dìtàrónómì orí kejìdínlọ́gbọ̀n láti ẹsẹ̀ kínní títí dé ẹsẹ̀ kẹrìnlá The scripture reading chosen for this service shall be found in the book of Deuteronomy, chapter 28, verse 1 through 14.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 àti nínú irú ohun nínú irú ohun ọ̀sìn rẹ àti nínú èso ilẹ̀ rẹ àti ní ilẹ̀ tí olúwa ti búra fún àwọn bàbá rẹ láti fún ọ olúwa yóò sì ṣe yóò sì ṣí ìṣúra rere rẹ sílẹ̀ fún ọ ọ̀run láti rọ̀jò sí ilẹ̀ rẹ lé àkókò rẹ àti láti bù sí iṣẹ́ ọwọ́ rẹ gbogbo ìwọ ó sì máa wín orílẹ̀-èdè púpọ̀ ìwọ kì yóò sì tọrọ olúwa yóò sì fi ọ́ ṣe orí kì yóò sì ṣe ìrù ìwọ ó sì máa lékè ṣáá ìwọ kì yóò sì jẹ́ ẹni ẹ̀yìn bí o bá fetí sí àṣẹ olúwa ọlọ́run rẹ tí mo pa fún ọ lónìí láti máa kíyèsí ohun àti máa ṣe wọ́n ìwọ kò sì gbọ́dọ̀ yà kúrò nínú gbogbo ọ̀rọ̀ tí mo pa láṣẹ fún yín lónìí sí ọ̀tún tàbí sí òsì láti tọ́ ọlọ́run mìíràn lẹ́yìn láti sìn wọ́n èyí ni ọ̀rọ̀ ọlọ́run náà kí ló abùkù kíkà àti gbọ́ọ̀rọ̀ rẹ̀ fún ìpìlẹ̀ mi wá. ní báyìí a pè àwọn ìránṣẹ́ ọlọ́run tí ọlọ́run ti pèsè fún wa láti bá wa sọ̀rọ̀ ní òwúrọ̀ yìí àwọn náà ni olùṣọ́ àgùntàn Timothy Awẹ́ láti fọ̀rọ̀ ọlọ́run bọ̀ wá. ẹ̀kẹ́ hallelujah. a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún èyí tí ó ṣe tí ó fún wa ní oore ọ̀fẹ́ tí ó gbòòrò láti wà níwájú ọlọ́wọ́rọ̀ yìí pàápàá jùlọ àwọn aṣáájú iléeṣẹ́ ìránṣẹ́ yìí láti fún wa ní oore ọ̀fẹ́ láti pé ká gbé ọ̀rọ̀ ọlọ́run gbára wa níyànjú gbogbo àdúrà lórúkọ jésù ọgbọ́n mà àti òye àtòkùn àtàgbára wọn ọ̀làyò máa sọ di ọ̀tun gbogbo wa tá a wà níbàá lówùrọ̀ iná mú kí wa kó àbọ̀ síwájú olúwa ìtòlúwa fẹ́ ká mọ̀ lówùrọ̀ yìí lórúkọ jésù ọ̀làyò fi yé wa. Amen a ò ní ṣubú dànù mo wà lábẹ́ mo wà lórí hot seat aláti ṣòro ọ̀fẹ́ ní níwọ̀n ìgbà ìṣẹ́jú méje òun ló jẹ́ kí ni ká kàrọ̀ ọlọ́run yẹn tá a bá délé ẹ lọ kà á àwọn tí máa kàn pé fún wa bíbá ẹ jẹ́ ká kọ́ ọ lẹ̀ torí ìṣẹ́jú méje náìtẹ́rì agbọ́dọ̀ ṣòro ọ̀fẹ́ kí àwọn ẹgbẹ́ ajẹ́rìí national kan lè bẹ̀rẹ̀ ìpàdé wọn kí bàbá má bàa gba kwérì látọ̀dọ̀ alága torí náà ẹ̀jẹ̀ àgbàdúrà àyìn ọ̀fọ̀ ètò tó mú adé lówùrọ̀ yìí Olúwa gba ọpẹ́ wa Olúwa gba àyìn wa ìwọ ni Ọlọ́run rọ̀ bá wa sọ̀rọ̀ Olúwa bá wa sọ̀rọ̀ òye ọ̀rẹ́ kí ó yé wa lópin àfògùn forúkọ mọ́ rẹ̀ orúkọ Jésù Kristi Olúwa wa ohun tí Olúwa fún wa ní oṣù yìí náà ni asiki ìjọba Ọlọ́run asiki. èyí tá à ń rí látọ̀dọ̀ Ọlọ́run gẹ́gẹ́ bí a ti ka ìwé eh, Deuteronomy kẹjọ yìí ó ti ṣàlàyé ẹ̀ fún wa yóò sì ṣe bí ìwọ bá gbọ́ ohùn Olúwa Ọlọ́run rẹ that's a condition there ìbùkún ni fún ọbẹ̀ sí ní kà títítítí ní ẹsẹ̀ kẹẹ̀ẹ́dógún yẹn ó ní bí wọn kò bá sì gbọ́ ó tún bẹ̀rẹ̀ sí ní sọ àwọn tí ó kù yìí yẹn kò ní jẹ́ ìpín wa apá kìíní ni yóò jẹ́ ìpín wa torí náà ẹ̀ẹ́. Eh, níní ọrọ̀ ó jẹ́ ìkógojá nípa ti ara tàbí nípa ti ẹ̀mí tàbí ní ti ètò ìṣúná owó àti inú ohun gbogbo tí à ń fẹ́ bàbá máa sọ fún wa pé àfẹnìmímọ̀ sọ̀rọ̀ bí a bá sì ń ra gbogbo tá a fẹ́ tó jẹ́ pé tá a bá ti mọ̀ ó jáde lápò káàlà tá a ní náwó sí wa tá a ní sọ pé ẹ gbà tára sọ pé ah mo fún yín ní gbogbo mo fún yín ní eléyìí àníṣe ṣe àti ìfètí sí ohun tí olúwa sọ níhìn yìí ẹ̀kẹ́ hallelujah nígbà tá a fi sáwọn tó olúwa sọ níhìn yìí díẹ̀ nínú àwọn tá a retí lọ́wọ́ wa ní láti lè jẹ́ alábàápín nínú àsìkò ìjọba ọlọ́run yìí àti ìjọba látọ̀dọ̀ ọlọ́run yìí òun ni mo fẹ́ sọ yìí díẹ̀ some requirements for kingdom prosperity ìkíní ni wípé olúwa gbọ́dọ̀ máa wà pẹ̀lú a máa wà pẹ̀gbẹ́kẹ̀gbẹ́ pẹ̀lú olúwa ní gbogbo ìgbà God must always be with you you must always seek his face a lè rí ìfìdímúlẹ̀ yìí nínú ìwé Genesis orí kọkàndínlógójì Genesis thirty nine one to three níbi tí a ti kà pé ọlọ́run sì wà pẹ̀lú Jósẹ́fù even nínú ọgbà ẹ̀wọ̀n nínú ibi tá a tà sí ní oko ẹrú ní ilé olówó rẹ̀ ọlọ́run sì wà pẹ̀lú rẹ̀ God must always be with you. Then àtúndì fìdímúlẹ̀ níwèé Jeremiah orí ogún ẹsẹ̀ kọkànlá Jeremiah twenty verse eleven. Ìkejì ni gbígbọ́rọ̀ sí ohùn ọlọ́run obedience to the voice of God. Níbi tí a kà sí wa yìí, ó ní yóò sì ṣe bí ìwọ bá fetí sí. Si Then from verse 15, Obi walk about fifty c. Permanently. So, if there's no, you cannot cut corner. It's either you obey or you disobey. If you obey, you get the benefits. If you disobey, the repercussions are there. So we must be obedient to the voice of God. Deuteronomy 28, 1 to 14, then Matthew 22, 36 to 38. Matthew 22, 36 to 30, 38. Ìkẹta ni ṣíṣàṣàrònú ọ̀rọ̀ Ọlọ́run meditation on the word of God. Ó pàṣẹ fún ìránṣẹ́ ló ní ìwé òfin yìí kò gbúdọ̀ kúrò lé ẹnu rẹ̀. Bàbá máa ń pè ní instruction manual ní Bíbélì àbí bẹ́ẹ̀ kọ́ náà gbogbo ohun tá a fẹ́ ṣe ohun tá a wà kò sí tó wà lábẹ́ ọ̀run yìí tí ó sinú bíbélì àbí tá a bá fẹ́ tọ́ra wa jẹ it's an instruction manner. once you can meditate day and night the, uh, the, the, the, the presence of God will always be with you. ẹ jẹ́ kí a wo Joshua orí kìíní ẹsẹ̀ kẹjọ sí kẹsàn-án Joshua chapter one verses eight to nine Psalm one two to three Psalm one two to three. ìkẹrin nínú àwọn tí à ń retí lọ́dọ̀ wa ni ìgbàgbọ́ faith faith ọ̀rọ̀ nínú ní àìgbàgbọ́ bìlà tèmi lolúwa owó sáàdìde fún ìrànwọ́ mi kí n ṣáà máa gbàdúrà owó ṣe ìrànwọ́ gbà tí Kristi wà lọ́dọ̀ mi ìfòyà kò sí ẹsẹ̀ mẹ́fà ló wà ní yẹn bí a bá farabalẹ̀ ka àwọn ọ̀rọ̀ ẹsẹ̀ yẹn ó ti summarize gbogbo wọn tí à ń sọ bíbá ìgbàgbọ́ ìgbàgbọ́ la fi ń bólúwa rìn láì kò sí ìgbàgbọ́ a kò lè wu ọlọ́run without faith cannot please God so you must have a very strong faith in God chronicle second chronicles chapter twenty verse twenty nehemiah chapter two verse 20. Ipa karùn-ún ni seeking God we wíwá ojú Ọlọ́run wa inú Ọlọ́run nípa awe àti àdúrà nínú ọ̀nà gbogbo wíwá ojú Ọlọ́run láì kò gbúdọ̀ ṣe ohun kan láì kò béèrè ọ̀nà lọ́wọ́ Ọlọ́run like kò gbúdọ̀ dáwọ́lé nǹkan láì kò béèrè lọ́wọ́ Ọlọ́run wíwá ojú seeking God Alifide imule fìdí èyí múlẹ̀ ìwé Ezekiel orí kẹrìnlẹ́ ní ọgbọ̀n ẹsẹ̀ kejìlá sí kẹtàlá Ezekiel thirty four verses twelve to thirteen thirteen and First John five verses fourteen to fifteen. ibi tí máa parí ẹ̀ sí nínú àwọn bíi mẹ́rìnlá tí mo kọ sílẹ̀ bíbà ní hospitality ṣíṣe fífi ara ní sí fi àlejò ṣíṣe. Si abraham ṣe áńgẹ́lì lálejò láì kò mọ̀ pé ọlọ́run ló ń ṣe lálejò ó sì rí ìbùkún rẹ̀ gbà nígbà tí wọ́n jẹ tí wọ́n mu tí wọ́n béèrè pé a ò gbúrò ọmọ níyìn yìí ó wá pàṣẹ fún wọn pé níwòye ọdún tó ń bọ̀ nígbà tó máa tún padà wá a ó gbó ọmọ níyìn sarah bímọ àbí kò bímọ ò bímọ bí ó tilẹ̀ jẹ́ pé wọ́n dàgbà wọ́n di ogbó sarah rẹ́rìn-ín ní aha nígbà tó nǹkan ò ṣe iṣẹ́ obìnrin mọ́ she does not menstruate anymore The husband was old. Who could have thought that they could bear a child? Ah, bóyá. But lo and behold, the promise, promise of God came to reality. Torí náà, àlejò Matthew Matthew twenty-five verses thirty-four to thirty-six ó nígbà tí ẹ bá ṣe èyí nígbà tí mo wà ní ìwẹ̀ daṣọ́gbò mi nígbà tí ebi pa mí ẹ fún mi mo wà ní túbú ẹ bójú mi nígbà tí ẹ bá ṣe èyí ó ní ẹ ti mo wa ni tubu e boju nigba òun o e ti se náà ni so there is gain there is profit there is blessings in being hospitable hospitality is one of the keys and the last one here is paying your tithes nítorí ìbẹ̀rẹ̀ kí n fẹ́ sọ ẹni pé bàbá ti sọ lẹ́ẹ̀kan nígbà tí wọ́n ṣojú ọ̀rẹ́ tán sọ fún wa ti fi dé wa but it's never too much payment of your tithe you must pay your tithe Malachi chapter three verses eight to twelve Malachi three eight to five you must pay your tithe a máa san ìdámẹ́wàá wa déédéé olúwa kó ràn wá lọ́wọ́ ó lè jẹ́ nǹkan tó nira fẹ́ lómi pé ìdámẹ́wàá yìí lé ní mo gbà lé ṣùgbọ́n bó bá fi kọ́ra tá a bá máa ṣe ká máa yẹ̀ wò ní gbogbo ìgbà ògo ní forúkọ olúwa olúwa kó ràn wá lọ́wọ́ o nítorí náà àwọn nǹkan wọ̀nyí ni olúwa ń retí lọ́wọ́ wa láti lè jẹ́ alábàápín nínú àásìkí láti ọ̀dọ̀ ọlọ́run wa orí ọ̀fẹ́ àti agbára láti máa ṣe yìí kí olúwa kó fi fún wa olúwa kó bùkún àánú ọ̀rọ̀ rẹ̀. adúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún ọ̀rọ̀ ọlọ́run tí a gbọ́ lówùrọ̀ yìí afẹ́jẹ́ àǹfààní ẹ̀bùn èdè tí ìránṣẹ́ ọlọ́run ayébùsì ní wọ́n ń sọ yorùbá dáadáa a ó pè wọ́n kí wọ́n gbàdúrà lórí ọ̀rọ̀ ọlọ́run ní èdè yorùbá. ẹ jẹ́ ká gbàdúrà àwa yìn ọlọ́run wa nítorí tí ó dára sí wa a dúpẹ́ fún àánú tí a rí gbà ní òwúrọ̀ yìí láti jẹ ní orí pẹpẹ yìí àwọn kan jẹ ní ìgbàanì wọ́n jẹ fún ìdálẹ́bi ara wọn ṣùgbọ́n a ti jẹ ní òwúrọ̀ yìí a fẹ́ kí ó darapọ̀ mọ́ ẹ̀mí wa ní orúkọ Jésù ọ̀rọ̀ tí o ti rán jáde Olúwa jẹ́ kó ṣiṣẹ́ agbára nu ayé wa ọ̀rọ̀ tí o ti rán jáde jẹ́ kó ṣiṣẹ́ ìwòsàn ọ̀rọ̀ tí o rán jáde jẹ́ kó ṣiṣẹ́ ìmúláradá a fi àwọn bàbá wa tí ẹ ti lò lé ẹ̀yìn Ọlọ́run lọ́wọ́ Olúwa kú wọn fún agbára kí ògo kó jẹ́ ní orúkọ jésù kristi olúwa wa àmín àmín àmín ní orúkọ jésù. Oh, béèrè nǹkan tí ẹ ń fẹ́ kọ́lọ́run kó ṣe fún wa tá a padà wá ní jẹ́mẹ̀jọ láti wá dúpẹ́ ọlọ́run tó ṣe ìyanu níwòyí ọ̀la níbodè Samaria òun là ń sìn ẹ béèrè kí ni nǹkan tí ẹ fẹ́ mo ń padà bọ̀ níjọ́ mẹ́jọ mi ò tiẹ̀ ní dúró níjọ́ mẹ́jọ ìyanu tí ò ní dúró níjọ́ mẹ́jọ kí n tó dúpẹ́ ṣé nínú ayé mi ẹ bá ọlọ́run sọ bíbélì sọ pé níwájú ọlọ́run ni ẹ̀kúnrẹ́rẹ́ ayọ̀ gbé wà iwájú rẹ̀ láwa yìí ní orúkọ jésù kristi olúwa wa hallelujah kátó gbàdúrà láti ṣòro ọ̀fẹ́ ẹjọ́ gbogbo ẹni tí a bí ní july orúkọ tí mo ní ni ẹjọ́ ẹ kí ẹ mi kẹgbẹ́ envelope a fẹ́ pàtàkì níjọ́ mẹ́jọ gbogbo ẹni tí a bí ní july àbí tí a bá fi one dollar dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún ọjọ́ kọ̀ọ̀kan tó lu sí three sixty five dollars ẹgbẹ́ kan nìyẹn ẹgbẹ́ kan ló gbà wípé fifty cent per day mo ti bá yín ṣí one hundred and eighty two dollars fifty cent ẹ ẹ ẹ ẹ smart ẹ calculate fọlọ́run olúwa fifty cent ló yẹ o fún ọjọ́ kọ̀ọ̀kan kò sí oṣù ètò ẹ̀ mú wá àgbà bẹ́ẹ̀ hallelujah ẹgbẹ́ kẹta lẹ́gbẹ́ tó gbà pé twenty five cent per day ni mo ti bá yín ṣí. Ninety-one dollar twenty $91.25. ẹ̀ka kó pé àní <laughs> fún yín ní change ẹni tí wàá gbà wípé twenty five cent yẹn ti pọ̀jù pàdé ẹ wá pín twenty five cent yẹn sí méjì tí ń forty five cent sixty two ẹ forty five dollar sixty two cent ẹ máa gbé envelope yẹn lọ́wọ́ mi ẹ fi owó yẹn sí tó bá di jọ́ mẹ́jọ a máa fi dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ohun tí a fẹ́ fi ṣe ni pé a fẹ́ sọ fọ́lọ́run pé ó san owó ilé wa fún three sixty five days àwa náà máa san owó ilé fún oṣù kan ẹgbẹ́ july a máa san rent bíbá four thousand dollars là ń san lóṣù ẹgbẹ́ july a máa san tí ò bá ti pé four thousand mo máa tún máa ya ọ̀dọ̀ wọn ṣùgbọ́n á pé jẹ́ kí o rọ̀ fẹ́ jésù kìí ṣe olúwa fẹ́ mọ̀ ti ọlọ́run ìdàpọ̀ tẹ̀mí mọ́ kó bá gbé láti sìn àti títí láéláé. àmì lórúkọ jésù àmì olúwa ìwọ ni ọlọ́run wa má jẹ kéèyàn kó borí wa olúwa ìwọ ni ọlọ́run wa má jẹ kéèyàn kó borí wa olúwa ìwọ ni ọlọ́run wa má jẹ kéèyàn kó borí wa àmì hallelujah hallelujah hallelujah go folódùmarè kábíyèsí ẹ ṣe ẹ jẹ́ ká yọ̀ǹda ká transit sí english service. convention award though. First